الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أصبح فعلا وبعلا نجلو a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kún ọba nábi ní àtàwọn ará rí bàtà àwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn ọba kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà náà yíwa kú látàrí kẹ́ọ̀lá tíra tí a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní wúrọ̀ ọjọ́ ni oní ẹni sọ̀híhù buhari tíra imáàmù wa imáàmù buhari ọlọ́kọ̀ọ́bá san imáàmù lẹ́sàrí kìtàbù sólùhù ní à ń kà lọ́wọ́ kìtàbù tí ń sọ̀rọ̀ nípa àtúnṣe kí ẹ tọ́ kí ẹ máa ṣàtúnṣe islam nti ọlọ́run nífẹ̀ẹ́ sí ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà pa ọ́lá rẹ̀ pé fásitìhó bẹ́yìn àpò ìkù ẹ máa ṣàtúnṣe láàrin àwọn ọmọ ẹ̀yà ya ó ti àtúnṣe yẹn wà very very important báàbù tí a fẹ́ bẹ̀rẹ̀ láàárọ̀ ni أن يصلحوا بينهما صلحا وصلوا خير بالعبد حديث 2694 باب قول الله تعالى باب بلو الله في أن يصلح بينهما صلحا بينهما صلحا كيف تشلعني وتمجد منجا وصلوا خير كيف تسين في الله حدثنا قتيبة بن سعيد حدثنا سفيان عن إشام عن أروى عن أبيه عن عائشة رضي الله عنها ولم وسيد عائشة رضي الله عنها نصبعك إن امرأة خفت من بالئة نشوزا أو إرادا tí obìnrin bá ń bẹ̀rù pé ah, ọkọ òun ti kọ̀yìn sí òun kò mọ̀ sí dáadáa sóun mọ̀ àbí ń láàrin pẹ̀lú ọkọ òun ìpínlẹ̀ kún sí náà ni pé kún ṣàtúnṣe kàlù ọ̀hún wa rájúlù ń yára fi ìmúratì ìmọ̀ láàyè òjìbò ẹkùnrin ló wọlá wípé ń fura pé àwọn ẹ̀yìn tí ń tí ọ̀tẹ́ ìyàwó ha ọkùnrin wá ń fẹ́ láti pa obìnrin etí fìrákà fatakóòlù amsakin wọn mọ́kọ̀ mílẹ̀ wà áksìn lè máa ṣe ìta dúbáwẹ̀ ní kò kún fún mi àníbò dúbáwẹ̀ ní kò fi ṣe fún mi tààrà làbáta ìdá tàrà díyà kò sáàbùrú mẹ́kún àjọ agri tí báyìí láàmà sí ìbáṣà kó sì súlù láàrin ara wọn nìyẹn ọlú ìṣẹ̀rí àmà fẹ́ súlù hò ní láàrin ọkọ àti ìyàwó ni láàrin àwọn èèyàn sí ìyàrin kẹsì sórùwò ló fi dá jùlọ ó ti olómọ́sá fọ́rọ̀ yìí wà báàbù ìdàtọ́lá ha alàlùsọ́lọ́sọ́lọ́jọ́wọ̀ fasolo mardod báàbù tí ẹ bá ráwọn èèyàn pé àfúra pé àtúnṣe tí wọ́n ti láàrin àwọn alágbájá àbòsí wà ń sulu alaka fasuluhu mardud ito ko ti adanu aya susu be sheria ko fe abu filara ele hadis biji lo ko sinu 2695 àti 2697 96 حدثنا آدم حدثنا ابن أبي ذئب حدثنا زهري أنا عبيد الله أنا عبد الله أنا أبي هريرة رضي الله وزيد بن خالد الجهني رضي الله عنهما قال أتسدنا أبي هريرة تسدنا خالد زيد بن خالد آمين سبايقي جاء ربي فقال يا رسول الله عبدي بيننا بكتاب الله lárúbáwọ̀ kò kàn wá bá Nabi sallallahu alaihi wasallam ọba ní wòṣẹ́ ọlọ́ọ̀bá mo kọ́ dájọ́ láàrin wa pẹ̀lú tíra ọlọ́ọ̀bá nítọ́lọ́ọ̀bá wí ní kò fi dájọ́ fún wa aqdi baynana bi kitabillah fàkàmà khutmatuhu fàkàlà ẹni tó jọ ń ṣe nfanfà láti náà ni afẹ́kẹ́ ti láàrin wa pẹ̀lú tíra ọlọ́ọ̀bá fàkàlà arabi ara larba na zuba pe inna ibni kana asifan ala hada sai roma mi o ma ti mini iwan so modo la do le in si o modo bi house boy lo le le fazana bi imrati o baba ya wesi baje o ze zina pẹ̀lú ìyàwó ọ̀gá rẹ̀ Ọlọ́run kó ṣàánú wa àtúnṣe tí a ti ń bẹ̀ ìyà tí ọmọ mi ó jẹ anna àbíká anna ibùdókà ala ibùdókà rájìmù kí ọmọ rẹ̀ tó dìná yìí wọ́n sì rájìmù fún wọ́n lọ lé kópa ìtù mini o bí mí àti ìdá wọ́n á bí ẹ̀rú kan lóbìnrin mo fi béèlì ọmọ mi lákàlẹ̀ má pa àmá ọ̀tàrà ní ẹran 100 àti ọmọbìnrin wàlídà kan ṣùgbọ́n sàátù ara ìlú lẹ́yìn náà máa lè onímọ̀ pé nǹkan báyìí lọ́mọ mi wọ́n sì ala ibn kajal jami'a ọ̀tàrà ndị ẹkún ó ṣe fọ́mà rẹ̀ ní kún ọ̀nà ní ẹgbà ya kó sì ẹ̀mú sẹ́wọ̀n àbí kún mú kó ndị ìlú fọ́dún kan níjọ́ ẹkún sọmọ rẹ̀ pé kún ọ̀nà ní ẹgbà ọgọ́rùn kan kọ́lẹ̀ tún mọ́lé sọ̀kárá nàbí sallallahu alaihi wasallam nígbà islam la bi àníbíwáyé wọláhì máa dájọ́ láàrin yóò yín pẹ̀lú tíra ọlọ́ọ̀bá amal wọléèdè wọlọ́gánà faradduhu alaik faraddu alaik sórí ọmọbìnrin tó fi tó fún wa àti ẹran ọgọ́rùn tó fún wa wọ́n dàpọ̀lá fún wọn ilé ìhun ti ẹni wọlé lórí ẹ̀rọ àti málé fún ọdún kan ó wọ́n ma an tẹ́yà onais síbẹ̀nà ni a mọ́ sórí wọ onais anas kékeré nù bí rájúlé a ala haza lóòtọ́ sọ̀rọ̀jìmú ha kẹ́ sọ́lùkùpa tó bá ọmọ ọmọkùnrin ni ṣẹgbà lọ́yọ̀ ama ìyàwó àdúgbòrùn fagada alẹ́ ọ̀nẹ́sí farajama ha sí na ọ̀nẹ́sí wa lọ síbẹ̀ ọ̀nẹ́ sọ́lùpùpá ọlọ́nkú sànù wa zina yìí làwọn èèyàn sọ di fáàrí lónìí wọ́n sọ di nǹkan eré wọn ọ̀ká kún báyìí wọ́n tún máa yọ̀ sí nítorí wọ́n ṣe táwọn èèyàn tí wọ́n lẹ́yìn tó ń káyìpáyà sí ó di ọlọ́ọba subhanahu wa ta'ala ń zama dágbò ẹ̀bù ọlọ́ọba náà قال إمام بخاري رحمه الله عليه ذلك قبل إمام بخاري رغبا كسباي في الأليس 2697 حدثنا يعقوب حدثنا إبراهيم بن سعد عن أبيه عن القاسم ابن محمد عن عائشة رضي الله عنها قالت بعد ما وسيد عائشة رضي الله عنها قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو الرد إن تبا من كتتوان على ما رواي إن دور الرئيسي إن تيو سيمبي أو جاكودا فوني يعني أري أرأي أرأي سلام جمعوا إجماع شامل o yíṣẹ́ nípa ọ̀rọ̀ gbẹgbẹ ẹni tó bá ti dájọ́ tí ò bá sínú àlámọ̀rí irú ìdájọ́ tí wọ́n ti pa pé wọ́n mú ẹ̀kọ́ kan sanra ọgọ́rùn-ún yẹn ẹ̀kọ́ sínú ẹ̀sìn òye bẹ́ẹ̀ ni ẹ̀sìn náà anything practical á lò bí ibi bí dájú àbí bẹ́ẹ̀ ni wọn á rí sáfì hàlà máa lé ọwọ́ sí امام مسلم وابق من عمل عملا ليس عليه أمرنا فهو الرد وفي حديث اتيهم بلي ادم سيكوا بايكم بلي اكارارا ولهم صوانا رواه عبد الله بن جعفر المعزمي هو عبد الواحد ابن ابي عوف عن سعد ابن را... ابن ابراهيم فنطق بعد سيواني ولهم يقول يواجب السبعية لوبا سعد ولا تلقي امامه وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم وعليكم السلام بالله ẹni ẹ̀dá mo kí ni àwọn àfáà sọ nípa àsàlátù tí àwọn Yorùbá máa ń lọ lọ́jọ́ Sunday Sunday. àwọn àfáà kan sọ̀rọ̀ nípa rẹ̀ àwọn àsàlátù tó máa lọ lọ́jọ́ Sunday gbé dáa ni kò sì wà ókè. Okay nítorí ń pè lásàlátù ìkórajọ lóòjọ́ sunday ìmáṣe zikiri lóòjọ́ sunday bídáà ni ó ti wà ẹ̀yẹ̀ rí pé bí nǹkan tó náà sọ pé táwọn yorùbá máa lọ mi ò fẹ́ rí ìran míì tí ń ti yorùbá náà lọ àtàwọn agárà wọn àgbẹ̀ mo bá àwọn agárà kan tàpàdé àti bìrà ẹ̀yà lùkọ́ àjọra wa ó di àtàwọn agbára àtàwọn ìgbèrà ó di ẹ̀sọ́ bídà ní kò sí nà fi jẹ́bẹ̀ ó takò ṣẹ̀ríà lọ́nà tó pọ̀ aláàkọ́ ìmáàmù dáàrù mi gbà díṣkà wá tó ti ọ̀rọ̀ ẹ̀ dànù completely ìmáàmù dáàrù mi gbà díṣkà wá pé njọ́ kan Abu Musa al-Ash'ari ọwọ́ mọ́sálásí ló bá gbára àwọn akásọ́kọ́ra wọn jọ إيه؟ إيه، سبحان الله غور غور سبحان الله سبحان الله سبحان الله الحمد لله غور غور الحمد لله الحمد لله الحمد لله وانت كريم يا اي ابو موسى كريم يا اي اما اصل يا نبي صلى الله عليه وسلم في ما يبقى قده عبد الله بن مسعود ولا فاهم ابو عبد الرحمن ولا بعد نلي نودي له أبا باس إن عبد الله بن عباس رضي الله عنه أنهم أبا بعدين نسجكم أن بابا عبد الرحمن في جالين هنا هنا لمنا هنا لمنا رسي ما يسوع له سيدنا عبد الله بن مسعود وني أبو عبد الرحمن وما جالي واه فأن بابا عبد الرحمن ما ذيك لك أن ما سيد الله بن هياي وني كيلوريون مبان وكان تو قرآن جو wọ́n yẹ ṣe subhanallah gọ́rọ̀gọ́rọ̀ alhamdulillah gọ́rọ̀gọ́rọ̀ wọ́n láà subhanallah alhamdulillah wọ́n kí ló wá sí fún wọ́n ní sọ̀rọ̀ yẹn wọ́n rìn mí wọn ò dúwọ́n bọ̀ wá sí máa sí mi kí ló wá sí fún ọjà ti ẹ̀mẹ̀ pé lẹ́kùn parun lẹ́sí síra fúnra yìí bábọ̀ halak lẹ́kùn parun lẹ́sí fúnra yìí ṣe àǹkú ẹ̀fẹ́ mẹ́sì jù àlejò nígbà tí ṣe wí létẹ̀ sí i ah ẹ̀yìn àlọ́ umma muhammad ẹ̀kọ́ máa ń gbé wọlé ayọ̀ àníyàn wá dáa àbíwọ́jú ọ̀nà àìmọye ń jáde ní ààrẹ dáa tí òmìnirin ti ń fẹ́ tàbí kò tẹ̀lé sọ́nà mi sílẹ̀ afáàrán abdullahi bin abbas pé mi tí ì rí wọn kó tó kójọ bá àmọ́ láti bẹ̀rẹ̀ so bí dáa lẹ́yìn náà ìpè ní àsàlátù àsàlátù rọ àmẹ́ àsàlátù ìtumọ̀ àsàlátù náà ní pé káàkiri àsàlátù fàlẹ́bí sàṣẹ́lẹ̀m lẹ́yìn náà kákíọ̀n lẹ́yìn náà kátàdúwà ó tọ́mù àsàlátù ni ẹ̀ẹ́dẹ̀ lè rí ìran kankan tí ń sí àfihàn wa kọ́ra maka àdúgbò káwọn maka tí wọ́n pè ní àti ẹgbẹ́ ará ṣùgbọ́n bá ìṣúbá kí wọ́n ṣùgbọ́n tán tí àwọn alágbàmà jáde tán fún abẹ́rẹ́ ọmọ ti alhamdulillah gbogbo oríṣiríṣi àwọn kẹjọ akọ mòbínú la ilaha illallah balikọ akọ mòbínú òde alákọ̀ọ́sọ́kọ́ náà sí Qur'an kẹlẹ́sẹ̀ zikir kẹ máa gbóhùn sókè Qur'an sọ fún wa verse 205 ọlọ́ni wọ́n kúrò rọ̀ bákà fi nafsik ọlọ́ni máa sì rántí ọlọ́ọ̀bá nínú ọkàn rẹ̀ ومن تضرعا وخشوة فانتين سجلبة فلو جاجة رضوا أن يوضون الجهر من القول لا يكبون سكي لا يكبون سكي الله سبحانه يفعل ما سبع زي أو يهيون يكبون ما يقول يا أولي أسأل أن مثل عدف عليه وسلم وكانوا أنسان يقول كفوا الذي بيأثر عدم به ويجب أن يقول بعض أسألاته oníkò sí súfí oníkò sí mọ́lìdì yọ́bà yálà yà wọn kẹ́bíà ọ̀rọ̀ yálà yálà wí ni ó jẹ́ àwọn àsàlátù ń bẹ o ibi tó wà ní o simple as ebi mòlídì ń bẹ o súnfù ń bẹ o ó di ẹwà kó lè rí nìyí so àìmọ̀kan nílẹ̀ àwọn aláàmú lẹ́yìn náà ìfẹ́nú ìfẹ́nú ìfẹ́nú ìfẹ́nú ọlọ́run bá kó sànù wa ọlọ́run sọ wà nù náà bídà wa alaikum salaam dìlà. kó ń pè ní ìjọsọ láàrín sílẹ̀ kó pín tàn àlè ìkọ́lé lẹ́sìn ìdánilẹ́kọ̀ọ́ àwọn ọ̀sọ́ wẹ́pọ̀ àwọn ọ̀sọ́ pàwọn ọ̀sọ́ wọn náà ń sọ sàrátù ni wọn sọ pàwọn kan wọn lẹ́sìn lẹ́yìn náà ti bá ti bá bá wọn jókòó rí èrò pé gbogbo jẹ́ ìwé yẹn wọ́n ń ṣe àwọn afẹ́rẹ́ náà sọ́wọ́ àgbọ̀n máa kì í yẹn bọ́ wọ́n níbi àsàrátù àwọn àwọn ní children section kìnnìkan kìnnìkan bíi ọ̀rọ̀ church tó ní sunday school gankan everything nothing something like that sunday sunday church yẹn gan ló ló bí ní ẹ̀rọ eh, torí táwọn èèyàn mi ò lè lọ church wọn lè lọ ìkéwú onítẹ̀sí ní kẹta wọn ìjọ sunday tí wọ́n tó wà tó wà fún mi hmm. kálukú wa ni àwọn àtàkẹ́ ìsìnkú ìjọba ní monday to friday saturday and sunday. ẹ eh, kọ́ kọ́ sí ní tàlímù kọ́ sí classes kọ́ sí kó máa ṣe tàlímù wọ́n lè obìnrin ẹlòmí ọkà kíní ẹ̀sà láti wọn ẹkójú òun lọ obìnrin ẹlòmí ìkírùn àmọ́ kàtà láti wọn ẹkún bí i pé lẹ́yìn náà àwọn afáàyè tí wọ́n ń tàn wọ́n jẹ irun kan bẹ́ẹ̀ tó máa kí wọ́n pè é sọ́tò fáìtà fáàtà fáìtà lọ́n pè the last juma of Ramadan wọ́n yẹ irun kan náà fi làkàn dèrè agbọ́kàrà wọ́n pè ní the last juma of Ramadan wọ́n ní gbogbo inú yẹn kẹ́kà méjì náà ni wọ́n ní tí yẹn bá ti kí gbogbo ohun tó bá kí throughout the year ọlọ́run fi ìròyìn rọ́pò fún ọ bí wọ́n ti rí ẹja kùn tó ọba Buhari ni àbí Muslim àbí Tirmidhi àbí Nasai àbí Ibn Majah àbí kò sí wọ́n kàn jókòó wọ́n kàn wọ́n ní àyà ah bọ́ọ̀ ìkan tó náà ṣe àmírù àwọn jàmáà kan mo máa dúbá rí bọ́ọ̀ yẹn ló bá tẹ pamphlet kan jáde kí n máa ṣe hàrà kíyàn ṣe kúrò aláàgọ́rùn wọ́n fẹ́ sùn lálẹ́ wọ́n fẹ́ sí ti hara nù kó ṣe kúrò aláàgọ́rùn kó wá sùn pẹ̀lú ògbọ́n lóru yóò rí àmì báyìí tó fẹ́ dá àbí kò sí kọjá bá bá kú fáwọn èèyàn bá mọ bá ní kó kí sí bọ́ yẹn wá bá kí sí wọ́n sì wá lóòótọ́ ní afẹ́ ṣe ń olóńkà òun bẹ́ẹ̀ náà pé kó náà mú nǹkan wà kó sí sọ́ọ̀gì báwọn ẹ̀sìn ṣe nù mo wá ń sọ fáwọn búrá pé ẹ wo kíní nìsí ọ̀tẹ̀ gbọ́kọ̀dé ìsìsì wọ́yà tó bá di another hundred years ẹbí bá tọ́jú ìwẹ̀ wọ́n àwọn bàbá wa ń jọ òun ni wọ́n sí sẹ́ni àwọn bàbá wa yẹn ni ọgọ̀ àmọ́ ọjọ́ iwájú wọn ni bàbá àwọn bàbá wa lẹ́yìn hundred years wọn ni àwọn bàbá wa jọ ni wọ́n ṣe ẹni àwọn bàbá wa gọ̀ ẹlòmíì máa tọ́jú gàràdà. ẹlòmíì máa tọ́jú gàràdà búrọ́ àkànní ìrìbáàdù kìrìsìtẹ̀ níbẹ̀ búrọ́ àní kókó bẹ́ẹ̀ ni nítorí mo wá gbà nìyẹn wọ́n bá lè báyìí pé ìyàwó rẹ̀ ti lọ tààlímù yẹn kọjá fa àwọn tó ń ṣe tààlímù látàlátù ọ̀dá wọn látàlátù ọ̀dá wọ́n bá nírọ̀lẹ̀ pamọ́ nírọ̀lẹ̀ pamọ́ nínú ọlọ́bẹ̀ rí àmọ́ mo rí pamphlet tí ìyàwó mi wálé wọ́n kọ àsàlátù síbẹ̀ pé káṣọ àsàlátù mẹ́wàá káṣọ tọrọ àdúrà báyìí báyìí báyìí wọ́n lè kọ́ ìwé ìjà ọ̀pọ̀lọpọ̀ a wọ́n ibà mọ́tọ́jú pamphlet àtẹ̀ ó di ẹni tó fi challenge wọn ni sọlọ bí mọ́tọ́jú nǹkan gan ó di ẹwà kọ́lọ̀ ọba kó sànù wà ní dídá aburú gbà ní nítorí wọn tó wá mi dídá ni pé ṣètọ́n Islam ní ṣètọ́n máa ṣe bídíà lọ́sọ̀fẹ́ tó ń náà nu wa ń ṣe bídíà fa irú ìtàbí ìbá sọ fún ọ̀họ́ wípé ara kí ló sí ìbí mímọ̀ sí yọ sí yẹn lẹ́kọ̀ọ́ kan nù nípa ìrun jẹnáìzì tàǹsánjú ni pé tekbir mẹ́rẹ̀ẹ̀rẹ̀ èyí máa káwọ́ sókè wọ́n ní ìtọ́ hàn ní pé táwọn mọ̀ ní pé àwọn ọmọ ẹgbẹ́ eh, aláàkọ́ eh, nìkan ni àbíbẹ̀kọ́lá wí ni aláàkọ́ nìkan ni mo wá mú ẹ̀rí wá bàbá bàbá lè wọ súnnà oní súnnà an yarfa imamu yadayhi fi kulli takbir ogun takbir ma وعن عبد الله وعبد الله بن عمر وعبد الله بن عباس مرفوعا أني عن النبي صلى الله عليه عبد الله بن عمر أتي عبد الله بن عمر بعد عن النبي محمد مرفوعا أنا عبد الله بن عمر ọwá ní àríd máa káwà sókè imáàmù dárúkútù lọ́gbà dì sí ẹwà àríkàbá bọ́rọ̀ abdulrasheed wá tẹ́ gbìyànjú bọ́rọ̀ abdulrasheed wá mú wá pé sheikh albani rahimahullah ó ní takbir aláwọ̀kọ́ ni ó ní kílẹ̀ rí sheikh albani albani kéte sàábì ni ẹgbẹ́ sàábì gan tí ìbátan pa nẹ́bí wí tí wọ́n ti tàbí dànù àyíbẹ̀ ẹ̀kọ́ ni nínú àkọta akọ́ wọ́n ni wọ́n ní kọlu wo àkàmù jẹ̀náyì wọ́n ní tíra tẹ́ǹkà tíra yẹn sọ pé súnà ni ya yà wọ́n tíra yẹn sọ pé dọ̀ín fìdí jẹ̀nà àdíìsì ẹ̀lẹ̀ àdíìsì ìmáàmù Albani rahimahullah ó ń gán sọ nínú tíra àkàmù pé nínú àwọn nǹkan mẹ́jọ àbí tọ́ka ni tí ma fi àmà ní kí máa lo ohun tó inú nǹkan tí ẹ máa lò àti ìbájẹ́ dọ̀ ayéfúkọ́ ma fi ṣẹ́sẹ̀ tí ṣe Albani wínú ṣe Albani rahimahullah ọ̀sọ̀ nù tíra rẹ̀ pé inú tí ẹ máa fi dábẹ́lẹ́ àmà ní kí ẹ máa lò àti sọ̀rọ̀ ṣe Albani wọ́n wá sọ pé kí ẹ máa káwọ́ sókè níbi takbir bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀rẹ̀ tí ibi tẹ̀bí ẹ̀lá akọ ọ wá mú àwọn àdìsí wa òun gan fún ààrẹ ló wá sí ìdájọ́ lórí àwọn àdìsí pé àdìsí ẹ̀lẹ̀ ó lè lò ó lọ sọ fún àdìsí ọlẹ́ Kini ni bìdà ó di ìwọ wá sọ pé bóyá ó kọ́ dáa ni ìjọjì tó àtẹ́bí tó sọ fún mi ó ní kí n máa kàn dẹ́mọ̀ bóyá ó rí kọ́ dáa mú bí ó ti rí kọ́ dáa ibi tó mú wá náà ló ní kọ́ dáa yìí òun gẹ́lọ́ sọ pé àdìsí wà ilẹ̀ sheik ọlọ́kọ̀ọ́ àfẹ́lẹ̀ sáré àdìsí mú wa náà sọ pé àdìsí ilẹ̀ aláàkọlẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ló ní fi rẹ́jùlọ majhul arákùnrin sọ ni ọlẹ̀ sẹ́kọ̀ máa lò òtú wá ń tààrí ní pé bóyá orí pé kí ní gẹ̀ẹ́nu tó tó wáwádìí láti jẹ́ ẹni mádùn ní ìparí ó parí náà nù ìṣẹ́wá kó mú wá a tó búrọ̀ ha náà kúmi kúndú sọ àdìkì abọ́ sọ bẹ́ẹ̀ ni ọdí ẹlòmíì nù yóò sì yé kò sì yé síbẹ̀ dì sí ní ẹgbẹ́ pé tó rẹ̀ rí fa ẹni tí ìsìnkú ẹ̀rí pé muhammad hami lọ́kọ̀ kí ní tíra mi mọ̀tẹ́sẹ̀rì mo ti kọ́ ẹmu jẹ́ ẹ̀kọ́ ní mọ̀tẹ́sẹ̀rì gan ó gbé mu sí mo ní hújà wà ló wo ní hújà yẹn ó lò ní wo sọ orí bẹ́ẹ̀ bí orí bẹ́ẹ̀ bí pé ní tíra mi kọ́ mo ti kọ́ ó di yẹn bó ti lọ nìyẹn ẹ ní wo satellite mo wo satellite kan jòlè mi máa wo àwọn nǹkan rẹ̀ fẹ́ẹ́fẹ́ wọ́n kí n sókù la gbogbo àwọn ìgbà fún kí báyìí yẹn ma fi kẹ́kọ̀ọ́ kí pé níjàmbá kà nìkan níjàmbá gbọ́ nìkan gbogbo tẹ̀gbí mẹ́rin ni wọ́n ké sókun yẹn la ọba àkàlókù ní ní UAE United Arab eh, Emirates tàbí gíná ń pè ó di gbogbo tẹ̀gbí mẹ́rin ni wọ́n káwọ́ sókè ó di abá kabiru ó di orinu ọlọ́mọdé àbúrò yìí wa wàhálà ìkùnmù sẹ́lá lèyàn ìṣàdó ní pé tó wá ti tó àti àwọn gẹ́gẹ́ ló ló kìrìtẹ̀ pẹ̀lú èdè yorùbá àbí èdè lárúbáwá àdúà tọrọ nǹkan ni bóyá nǹkan tó ń tọrọ kò rí tí ìrí bí jáde ṣe kọlọ tọrọ rú ẹ ló fi ń tọrọ rú ẹ ó di eyín ló fi ń tọrọ rú ẹ tó a pé nọ́ọ̀sì kọ̀ọ̀án àbí nọ́ọ̀sì àdìsí àbí èdè lárúbáwá àbí èdè yorùbá bí kàtí sọ fún jàgàbá ń lò nìyẹn níjọ́ ni mo bá sọ̀rọ̀ yẹn mo sọ fún nìyẹn mo ní aláàkọ́ mo kí kó rere ẹ̀rẹ̀ gbìyànjú àti máa kírun dáadáa ẹ̀yà máa ṣàdúrà àdúrà dandan ní kọ́lọ́n kí ẹ sílẹ̀ bẹ̀rẹ̀ àgbà ẹ sọ́lé dé yorùbá yín kẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ń tẹ́ bá ń fẹ́ àti ó lè nà ó lè so kọ́fà bá ọlọ́run ṣàánú mi mọ́jú tì mí ọlọ́run bá ṣàánú mi ọlá náà lè ṣàánú rẹ̀ ó lè máa lè yóò bá bínú ó di má dàkọ̀ àjẹ̀nú torí aláàjì mọ́kọ̀ àwọn àjẹ̀nú kan tí aláàjì àjẹ̀yà tó láì fún wa aláàjì nìkan lọ wọ́n jọ fún wa ni àbẹ́mi ò rí hasori àmàlàjì hasori bóyá aláàjì láti tuntun lọ́ọ̀bà tuntun lọ́ọ̀bà ma kpama kanu ni osu kan ẹ máa fa nù. ara fọlá fọlá ilé ìdúró tó ọ̀la àdìmú lọ. àwọn akárìkàrà bí ilà lẹ́wọ̀n alájì máa alájì máa alájì máa kí ni àwọn yìí kárìkàrà bí ilà kí ẹgbẹ́ àwọn yẹn máa fi yàn máa sáádà bí ilà rárá bí ilà káàsì wọ káàsì sọ kiri kàtó lágbára tó wú ọ̀nà ìlà.